àrùn kòrónà jẹ́ àrùn tí ó wà lára ẹranko tí ó sì ṣeé ṣe kí ó lọ láti ara ẹranko sí ara ènìyàn láti bẹ́ẹ̀ lọ kí ó wá máa tàn láti ọ̀dọ̀ ènìyàn kan sí ènìyàn mìíràn àrùn kòrónà jẹ́ àrùn kan gbòógì tí ó ń kó ìpayà bá àwọn ènìyàn àpẹẹrẹ àmì tí àrùn náà a máa mú dání ni òtútù ikọ́ kàtá àìlèmí dáadáa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ènìyàn lè kó o nípa fífi ara kan ẹni tí ó ti ní àrùn náà tàbí bí ikọ́ ẹni náà tàbí kàtà ẹni náà bá kan sí ènìyàn lára. bí ọwọ́ ènìyàn bá kan ẹni tí ó ní àrùn kòrónà tí ènìyàn náà sì fi ọwọ́ ọ̀hún kan ẹnu ojú tàbí imú rẹ̀ ènìyàn náà lè kó o nípa bẹ́ẹ̀ lára ohun tí ó ń ṣe okùnfà àrùn yìí náà ni jíjẹ ẹran ní tútù láìsè bọ̀ tàbí dín dáradára lára àwọn ẹranko tó ń ran àrùn ọ̀hún lọ́wọ́ láti tàn ká ni ológbò àdán àti kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ jẹ́ ká gbọ́. gẹ́gẹ́ bí àwọn àwọn tó jẹ́ profession ní field yẹn bọ́ ṣe sọ. So àrùn tó lára àrùn tó ń trend lọ́wọ́lọ́wọ́ nísìnyí ni especially ní uh, all these China country bla bla bla so but ìwọ̀nba tí mo kọ̀ lè sọ́nbẹ̀ ni pé láti lè láti lè protect ara wa láti gẹ́gẹ́ bí téèyàn bá ń cough téèyàn bá ń wúkọ́ abo ẹnu téèyàn bá ń sneeze téèyàn bá ní kàtà abo ẹnu so then kéèyàn ìmọ́tótó ó ṣe ó ṣe kókó so ìgbà tí wọn bá ti ń fi ògbà àwọn obligation díẹ̀ díẹ̀ yìí i think. àrùn tí ò gbóògùn tó ń léni láwùjọ ọba alárùnṣe ẹ̀dá má jẹ́ ká rí o àdúrà wa sọba alárùnṣe ẹ̀dá nìyẹn mo gbọ́ ni mi ò rí alágbára ọba tó ní àṣẹ májẹ̀mú mi ò ní rárá a kò ń gbọ́ ni ọdẹ bíbélì náà sọ pé tí ayé bá ti kọjá lọ táyé bá ti fẹ́ parẹ́ a kò máa gbọ́ ni kìkì ojú wa la máa fi rí o àwọn onílògùn coronavirus èmi máa ń pè é criminal virus lórí ètò ni torí kì í ṣe corona criminal gidi ni ànídàmú ẹ ṣe ọlọ́run nìkan ló lè gbà wá lọ́wọ́ àrùn yẹn nítorí pé kò sí nítorí bí orílẹ̀-èdè nàìjíríà ta wà yìí àwa bíbélì gan sọ ó ní àwa kì yóò kúkú kan bí kò ṣe yíyẹ àwọn náà lọ́wọ́ máa kú lọ́hùn kì í ṣàwà la máa kú bí báyìí àwọn òdẹ tí rí àti ìrógùn kankan tó wá ń lò fún coronavirus. according to the coronavirus tan ṣe nowadays is not a new thing because the bible also said it bíbélì ti sọ fún wa pé ní òpin ìrìn àjò ayé yìí ní òpin ohun gbogbo onírú ohunkóhun ni ó ṣẹlẹ̀ tá a bá wo nǹkan tó ṣẹlẹ̀ nísìn àti ohun gbogbo tó ń lọ nínú bíbélì a rí i pé ara àwọn nǹkan tí bíbélì sọ fún wa yìí pé ó máa ṣẹlẹ̀ náà ló ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bíbélì sọ fún wa tá a bá ka ìwé mímọ́ dáradára from Genesis to Revelation a rí i pé the Bible is like a timetable of what is happening now it has been written that in the end time like this there are many diseases many things like this will happen and ah, it's not a strange thing today for us to be hearing all those kind of eh, ó sọ fún wa pé o o eh, eh, ilé ọba sí ilé ọba orílẹ̀-èdè sí onílẹ̀-èdè àjàkálẹ̀ àrùn ara àwọn àjàkálẹ̀ àrùn tá à ń sọ náà lélẹ́yìí so ó jẹ́ àwọn nǹkan tó jẹ́ pé àwọn end time things àwọn nǹkan gbẹ̀yìn tí bíbélì náà ti sọ fún wa tẹ́lẹ̀ òun náà ló ń ṣẹlẹ̀ báyìí mo dẹ̀ gbàdúrà pé ọlọ́run á mú wa borí so ó jẹ́ nǹkan tí mo lè sọ nípa coronavirus ọ̀nà tí ènìyàn lè gbà mọ̀ wípé òun ní àrùn náà ni nípasẹ̀ àyẹ̀wò. àwọn ọ̀nà mìíràn tí ènìyàn tún lè gbà láti dènà àrùn náà ni wípé kí ènìyàn máa ṣe ìmọ́tótó ní ìgbà gbogbo nípa fífọ ọwọ́ mọ́ kí a máa lo ìbòmú àti ìbòjú kí a sì máa yẹra fún ẹni tí ó bá ń wúkọ́ tàbí kàtá kí a sì máa lọ ṣe àyẹ̀wò lóòrèkóòrè. àmọ̀ràn yìí wá láti iléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n tí ìfẹ́ tanimọ̀mọ́.